gbogbo àfà tó bá já àfà àbí sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọlọ́run tó ń pa àwọn èèyàn tó ń ka ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run ẹ̀yàn ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ẹ jẹ́ ká máa jẹ́ ká máa pe àwọn èèyàn pẹ̀lú ìlàkàyè ká dẹ̀ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ká má máa bá àwọn èèyàn sọ̀rọ̀ anyhow o ò lè mẹ́gba dání kó wá mú ọ̀gẹ̀dẹ̀ dání kò ní kéwúrẹ́ wá kò ní wá tó rẹ́gba tó wà lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi àwọn àfáà ló ń bẹ láyé nísìn tí wọ́n dẹ̀ wà lórí mídíà náà àwọn mímọ̀ máa ṣe elections wọ́n máa dárúkọ èèyàn ẹn àwọn báyìí ẹnìkan báyìí ṣe nǹkan báyìí ẹnìkan báyìí ṣe nǹkan báyìí kò dáa kò sí inú ẹ̀sìn fáyìn kan tó ń sọ yẹn ó lè má sí inú ẹ̀sìn bọ́tò ò nídìí láti dárúkọ ẹnìyẹn ẹ eh, understand me sin kí ló dárúkọ ẹ̀ fún tí bá wà ń bí kan ṣèbáwà náà wà ń bí aṣáàrí báwọn èèyàn ń hùwà tí ò dáa mo mọ àwọn olóúnjẹ mi tó pé ó ro pápù pọ̀ mọ́sẹ̀ mo confam tí mo mọ̀ ìjọ tí mo ṣe lẹ́kṣọ̀ ẹ̀ ṣé mo dárúkọ pé ẹni báyìí tó ro pápù pọ̀ mọ́sẹ̀ mo ìyẹn ò kì í ṣe lẹ́kṣọ̀ mo sọ general word ni tí máa sọ̀rọ̀ pé àwọn ọmọ nàìjíríà àwọn mùsùlùmí wa tó mu ọtí tí wọ́n mu pàrágà ní Pretoria West ní South Africa ń bí yìí mo mọ àwọn tó yẹ pé wọ́n mọ tí kò fáàmù tí wọ́n mọ̀ pé mo mọ àwọn mi ṣe á máa dárúkọ wọn kí n máa pọ́ìntì wọn pé àwọn ẹni mọ tí ẹ ti ọlọ́sàn ní ìsìn bẹ̀tí táwọn ọmọ tí ń gbọ́ lẹ́kṣọ̀ ẹ̀kọ́ ń ṣe lẹ́kṣọ̀ yẹn ó ti yẹn sí wọ́n ti mọ̀ pé àwọn ló bá wí tí n bá ti wá ń pọ́ìntì mo ń dárúkọ yẹn á jẹ́ pé mo láníyàn kan ni wọ́n dẹ̀ ní pẹ̀lẹ́ ó lákọ ó lábo ẹ wo ìtàn kan <laughs> wọ́n ní ẹnìkan ó ti pààyàn hundred ìtàn yẹn rábàtì gan ẹ máa gbọ́ wọ́n ló pààyàn hundred ó pààyàn ninety nine ló wá lọ wọ́n fẹ́ yí padà àbí kìí ṣe lọ nìyẹn ó fẹ́ tún bá ẹ̀yìn ti mọ̀tàn náà ó torí kò sọ Abdullahi gan máa yẹn so ó fẹ́ tún bá àáfàá tó lọ bá ṣàlàyé pé àáfàá wà o èmi ti pààyàn hundred èmi ti pààyàn ninety ó lè ráforíjì o ìwọ ó ti pèyàn 99 ó bá pa àfáà ìpé ah, ìgbà tó ti ní mi lè ráforíjì kí wọ́n náà ṣe kí ni kí wọ́n náà ṣe nọmba 100 kó kú pé ẹ̀rọ sáà ṣẹ́mọ̀ ibi ni mo ń tẹ́ àti sọ̀rọ̀ lọ ni pé ìgbà tó tún wá lọ tó wá mìtì àfáà míì ó wá tún wá ṣàlàyé pé kódà òun ti pèyàn 99 bẹ̀tẹ́ ni tó ń kọ́kọ́ pé pé bóyá ká kó bá òun sọ̀rọ̀ ọlọ́run bóyá òun lè ráforíjì tó ń béèrè lọ́wọ́ ẹ̀ bó ọlọ́run ò lè forí jó òun mọ́ ẹ ti understand àfáà kejì tó wá ń ṣàlàyé fún yàrá pé ah, ah, ah, ó wá sọ fáyẹn pé òun pààyàn ninety nine so ìgbàdá fáyẹn tó ń sọ pé ọlọ́run ò lè forí jó òun mọ́ kíníkan kíníkan òun kúkú wò pé kóun kúkú pàdé kó kúkú pé hundred ẹ̀rí ẹ̀rí báyìí ó bá lòun bá pa àfáà àfáà kejì yàrá pé a ó tí o àà. ṣáfà àtìyẹn òun gbàgbé wà lábíyá làmánà láàyè sítú rísíkọ̀ lè mọ́yà ṣá ya kí fi sálíkàlẹ̀ ayá tí líkò mi yúmìnú náà kúlíyà ìbádìá alẹ́zí náà ibadi aláhánfúsì ibẹ̀ mú lọ látẹ̀kì náà tún mẹ́ra mọ́tì láàyè torí pé kí nínà láàyè gìfìrù sunuba jẹmíhàn ọlọ́run ní gbogbo o lọ tọrọ àforíjì ṣe kìí sí mùsùlùmí ṣé pé ẹni akọkọ àfa yẹn bó ṣe sọ̀rọ̀ irú àwọn àfa bẹ́ẹ̀ wọ́n ọn bẹ lórí mídíà belori Facebook tó jẹ́ pé òun dárúkọ èèyàn pé ẹni báyìí ṣe nǹkan báyìí nínú àwọn báyìí ṣe nǹkan báyìí àwọn báyìí ṣe nǹkan báyìí kò ní ìdìbò dárúkọ tó bá ti ń àwọn tó ń ṣe tó bá yẹ torí ló ṣe ń ṣe bá rú àwọn ẹ má ṣe lẹ́kṣọ̀ tèmi náà máa ń gbóná torí èmi náà èyí ti pálapàla èmi náà èyí ti pálapàla èyí náà mọ̀ pé lẹ́kṣọ̀ tèmi náà ò ṣe kíní but ó ò lè ẹ̀fẹ̀ pé mo ń dárúkọ èèyàn nǹkan tí mo rí yẹn pé kò dá yẹn màá wá ṣe ní plural mú màá wọ́n yẹn o kódà tó pé ìgbà míì máa ń parí program náà tí màá sọ fáwọn mi pé ẹ̀wọ̀n pé lẹ́kṣọ̀ ò ní yẹn ìgbẹ́yìn ló bá wí ẹ ti ọlọ́sàn tààrẹ ọjọ́ sọ́gà àáfàá kìíní ẹ̀mọ̀ kí wọ́n yẹ̀yẹ́ wọn ṣé wọ́n á kí mi mọ́ ọ̀tá ti bẹ̀rẹ̀ nìyẹn o tẹ̀bẹ́ wọ́n ń sọ fáwọn àfáà mi wípé ẹ má dárúkọ àwọn èèyàn tẹ́ ń pè sẹ́sì mọ́ wá sí yín dá gbogbo bẹ́ ṣe ń pe àwọn èèyàn tẹ́ ń sọ òdodo ó ti pọ́fẹ̀tì jù orúkọ tẹ́ ń dá bíi pé ẹ ń kó yẹpẹrẹ bá àwọn èèyàn ni ṣẹ́yìn ní mission tẹ́ fi ń ṣe ni ṣé wọ́n lọ́lọ́run ni ṣé ẹni tó bá yọ 99 àbí ó ti kí ìtọ̀ yẹn jẹ́ rọ́ but eh, ìtàn tó múlá ká ẹ̀dá tó mọ́gbọ́n wá ni torí ẹ lè rẹ́rìí fi báàkì irú ìtàn yẹn tẹ́mọ́ wá ṣàlàyé fáwọn àfáà mi pé ẹ má máa dárúkọ àwọn èèyàn ẹ má máa abuse àwọn èèyàn ẹni àwọn ẹ má máa sọ ẹni tó jẹ́ christian tó bá rí báwọn àfáà mi ṣe máa ń ṣe lecture lórí mídíà kò ní gba ẹ̀sìn islam confam lèmi sọ o ẹni tó wá jẹ́ muslim tẹ́sí yẹn ò tí wọ lára dáadáa tó wá ń ṣe mistake tó bá rí báwọn àfáà ṣe ń kọ́ ọ̀rẹ́ tìmọ́ yẹn ń ju lecture sílẹ̀ tí wọ́n ń dárúkọ tí wọ́n ń faṣọ mọ́ àwọn èèyàn lára kò ó fẹ́ lè padà sí ó fẹ́ lè sọ pé òun ò ṣe mùsùlùmí kóun lọ́ọ́ máa ṣe christian torí pé a máa sọ fún ẹ pé òun ò rí àwọn pásítọ̀ bẹ́ẹ̀ yẹn àbí nínú christian tí wọ́n yẹ̀yẹ́ ara wọn kódà àwọn tó jẹ́ scholars ilẹ̀ yorùbá wa nàìjíríà náà mo ti rí pé àfáà ń ṣe lecture tó ń dárúkọ èèyàn tó ń ṣe kínní ẹ wo gbogbo àwọn èmi ò láì kí máa dárúkọ ni o àwọn scholars tó jẹ́ àwọn white india ní saudi egypt kínní kan ṣé wọ́n ní táìmù ni lecture wọn bó lè má ju five minutes adẹ̀ wo wàá fẹ́ lè máa sunkún wọ́n sọ̀rọ̀ ní bìlì ikima bẹ̀tẹ̀ bá wọ́n sọ fáwọn yẹn pé ẹ wá o ẹ má sọ̀rọ̀ fún ẹ má ẹ má máa lárí àwọn èèyàn má máa dárúkọ àwọn èèyàn tẹ bá ń ṣe lẹ́kṣọ̀ fún wọn ẹ mọ̀ kọ́ tí àwọn èèyàn máa ń sọ wọ́n á ní pé tẹ bá sọ pẹ̀lú sùúrù ipe wọn ò ní gbọ́ ẹ ti ọ̀sán pé tẹ bá ń ṣàlàyé fún wọn pé ẹ ọlọ́run sọ báyìí tẹ ń sọ̀rọ̀ pé wọn ò ní gbọ́ kí ni títí ẹwọn ọ̀gbọ́n náà nìyẹn lákùntínú kó wọlé yẹ dín nì kí ni títí ìwọ ọlọ́run ni tó lè pa alukuran kan ti sọ fún wa pé kí ni ìdíwù ìlọ́sẹ̀ bíi rọ̀bíkà àbí bíi ikimati wàlmọ́ ìsọ́tìlà hazanẹ̀ wọ́n jẹ́ adílù bílẹ̀ tí ìyá hazanẹ̀ iná rọ̀bákà wà aláàmù bímọ dọ́là ánsẹ́ bílì yìí wà wà aláàmù bílì mútàdí bẹ́ẹ̀ ni ó dàgbà yà yẹn lọ bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ànábì muhammadu sallallahu ta'ala alayhi wa sallam ṣe bá nábì náà ni kọ́díkánà làkúfí rasulullahi òṣùwọ́tàlà hazana anábì ni wọ́n ní ká kọ́ ṣe anábì náà dẹ̀ ni ó wáyé bí eléyìí ó ṣe lẹ́kṣọ̀ fáwọn èèyàn bí bí eléyìí ṣé bó ṣe ṣe leléyìí wọ́n dẹ̀ ti ní pé ò gbúdọ̀ ṣe nǹkan tí anábì ò bá ṣe ọlọ́nà sọ pé ìwọ òjíṣẹ́ tó wá fẹ́ jíṣẹ́ fáwọn èèyàn jíṣẹ́ fún wọn pẹ̀lú bìlìhíkímọ́tì pẹ̀lú ọgbọ́n wọ́n mọ́ ìsọ́tọ̀ àzẹ́nà ẹ̀hẹ́ pẹ̀lú ohun tó dùn ohun tó rẹwà ẹ ti understand ó mú proof ẹ pé ọtí òjá ò kíní kan bẹ́ẹ̀ tí ó ní bí wàá ṣe apply kíní yẹn àwọn gan-an ìgbàdàn wọn kéékèèké tábà àwọn àgbàlagbà fáwọn mi tí wọ́n advice wa pé ká máa yọ ọmọ ọbú ká máa yẹ kíní kò nà wá o òun máa ń pè wá ọmọ náà máa ń bá wa sọ̀rọ̀ ni wàláì tábà rí báyìí àmàmàdọ́ yìí a máa bẹ̀rù abẹ̀rù ẹ̀jú àwọn àáfàá tó ń lù wá lọ àwọn tó ń nà wá ẹ̀gẹ́ tó máa ń nà wá ẹ wá ní èèyàn mọ́kàtá tí wọ́n ń díw pẹ̀lú wa abẹ̀rù àwọn tó máa advice wa ẹ wá atúnrò oúnjẹ fún yín atúbà yín sọ̀rọ̀ tàbá wá ń ṣe nǹkan tí ò da àwọn ẹni yẹn bá ń bọ̀ tí àwọn tó wà fẹsẹ̀ yẹn bá ń bọ̀ pẹ̀lú sùúrù yẹn àwọn àtijọ́ àmàṣàpamọ́ ẹ má máa ok o ti búyàn pé ọlọ́tí ni oníkìní kan ni ẹlẹ́bọ ni o ti dárúkọ ẹ o ti ṣe everything wá sí ẹ òwúlò tó o bá réyàn sọ fún ẹ o wá sí ẹ òwúlò wá sí ẹ òwúlò ẹ sọ̀rọ̀ tẹ bá rí nǹkan tí ò jánu ẹ̀sìn kò bá jẹ́ ọmọ mùsùlùmí náà lẹ bá ń bẹ kò bá jáfa lẹ bá ń bẹ oríṣiríṣi àfa ló wà àfa tó di ẹbọ pọ̀ mọ́ wà wọ́n wà bẹ̀tẹ́ àní sọ pé ẹnìkan parí nílùú kẹwàá ní gbogbo òlú parí no you are not a god kí láyà yẹn padà parí sí iná ọ̀rọ̀ bá ka ọlọ́run ọba rẹ wà áhàlámù òun ló mà bí máa ń dọ́là ánsẹ́ bílì yìí ọlọ́run ló mẹ́yàn tó mọ̀nà gbàgbé ẹlòmíì ń kú sí ájì ẹlòmíì ń kú sí mọ́ṣáláṣí ẹlòmíì ń fa tẹ̀sùbà ẹlòmíì ṣe sàárà àlọ́ náà lòun lòun mọ̀nà ẹni tẹ́ ń gbé ṣé orí pé mèrè òkè fọ láyàn tọrọ orí pé mìkì sọ pé ọlọ́run wọlá bàbá kan òótọ́ lèmi sọ fún ẹ o ìdí ni pé ẹni tẹ́yìn ń wò pé ẹni ọlọ́run ni tó jẹ́ pé ẹ̀jẹ̀ rí pé ó ń participate gbogbo nǹkan wàláì tàláì ó lè jẹ́ rẹ́ẹ̀dì ní fáìlì níwájú ọlọ́run tí bá ti ní ọlọ́run wọlá ọlọ́run wọlá ànábì àwọn ẹni ọlọ́run dẹ̀ wà ṣùgbọ́n kò ní nìkí dárúkọ ọlọ́run wọlá àwọn ẹni ọlọ́run plural word lè nílò ẹ ó ti ọ̀rọ̀ sọ́mọ̀ pé àwọn ẹni ọlọ́run máa wà plural word nìyẹn ọlọ́run wọlá